ونزلنا عليك الكتاب بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الحمد لله الذي أكمل لنا دين الإسلام وأتم علينا بالإنعام والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ó ṣe ìsìláàmù ní ẹ̀sìn tó pé tí ò sí àfikún tí ò sí àyọkúò nínú ẹ̀ ọlọ́run pé ìsìláàmù fún wa ọlọ́run bá aláàṣẹ ìdẹ̀kùn lérí wa ọkẹ́ wa ọ̀sánú wa pẹ̀lú kófì ìsìláàmù ta wa lọ́rẹ̀ èmi àti ọlọ́mọdé àkó nínú ẹ̀sìn náà láéláé ọlọ́gbàrá ọlọ́run ọba wa kọ́lọ́run fẹsẹ̀ wa múlẹ̀ dáadáa lórí ẹ̀ èyí tá a ti ṣe léyìí tó dá mbẹ́ ọlọ́run mọ̀jà fi sílẹ̀ gbogbo èyí tí a ti máa rí ṣe ọlọ́mọṣẹ́ àdí ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa láti máa ṣe ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ọba tá a rán sí gbogbo ayé pẹ̀lú àánú pẹ̀lú kẹ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam àádọ́ ọlọ́run kó bá gbogbo àwọn sàábé lápapọ̀ àti gbogbo àwọn ará alẹ́ anábí muhammad sallallahu alaihi wasallam láìyọ nìkan lẹ̀ láàrin wọn. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin brothers wa eléyìí tí a máa fi ṣe àkórí ìdánilẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́ yìí òun náà ni min mahasinil islam nínú àwọn ẹwà tó wà nínú ẹ̀sìn islam alìsílámù ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sisters wa alìsílámù dínú ṣáàmìlù tafarrada biljamali walkamali ẹ̀sìn Islam ẹ̀sìn kan ni tọ́jẹ́ pé ṣáàmìlò ni ó kó gbogbo nǹkan sínú òun nìkan náà lẹ̀sìn tí ọlọ́run ọba aláàyọ́nú sí ẹ̀sìn tí ó rẹwà ni ẹ̀sìn tó pé ni ẹ̀sìn tí ọlọ́run ọba aláàpè ní ìdẹ̀ra tọ́lọ̀ ṣe fún wa ìdẹ̀ra náà kọ́ lọ́mọ́gbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀sìn àánú fún gbogbo àgbáńlá ayé ẹ̀sìn ìfọkànbalẹ̀ fún gbogbo àwọn tó fẹ́ ń ṣẹ̀sìn ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala oúnjẹ yíwa nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ba ní wa nazzalna alayka al-kitaba tibyanan likulli shay ọlọ́wọ́ba ní asọ̀kalẹ̀ asọ̀kalẹ̀ al asọ̀ al-Qur'an kalẹ̀ tọ́jẹ́ pé tibyanan li kulli shay gbogbo nǹkan tí ń ṣàǹfààní fọ́mọ èèyàn gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ ń bẹ̀ gbogbo ń tọ́mọ èèyàn ní bùkátà sí nínú ìsẹ̀mí rẹ̀ kò séyìí tí ò sínú al-Qur'ani Karim wa ọlọ́wọ́n bá ní Kùránì yẹn òun náà ní mànà gáìdì ní fẹ́ni tó fẹ́ mànà wa àánú ní fẹ́ni tí máa ń wà ánú ọlọ́wọ́n ọba láyé àti lọ́run wàbùṣirọ́ lílí mùsùlùmí islam yìí òun náà ni ìdùnnú ìró dùnnú fún gbogbo mùsùlùmí tó bá ti ní islam ọlọ́run máa dùnnú láyé tó bá ti jẹ́ àlùkìyàmà ọlọ́run máa fún lálìjánà òwò dínú lè fi wọ́n ní ẹ̀sìn islam yìí ẹ̀sìn àdámá ni ìdánwò ní àlùfitọ́rọ́ òun náà ni dáadáa tọ́lọ̀ ń dámọ́ gbogbo ẹ̀dá tá a máa ń bá wá sílé ayé bá a ṣe wálé ayé yẹn ọlọ́run dá wa ní pípé ọlọ́run ọba aláà fún wa ní ìmọ̀ àti òye tí èèyàn bá wálé ayé tí wọ́n bíyàn sílé ayé téèyàn bá wálé ayé tí wọ́n bíyàn sílé ayé tẹ́nìkan kan ò bá kó téèyàn bọ́ sọ́wọ́ Yahudi èèyàn bọ́ sọ́wọ́ Nasara èèyàn bọ́ sọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe èèyàn bọ́ sọ́wọ́ àwọn bídíà gbogbo ohun tí bá ti ń sọ yóò máa ní yes òdodo ni yes bó ṣe yẹ kó rí nìyẹn bẹ́ẹ̀ ni ọba làákàyọ̀ àwọn tó bá ti dọ́pọ̀ yẹrú ìdí tí ó jẹ́ èèyàn gbádùn islam ni pé kéèyàn ó dúrọ́ọ̀pù èyí tí ó wà nílẹ̀ kọ́ wá mú ti islam gbogbo ohun tí islam ní a ṣe pátá ọpọlọ tó bá pé yóò máa sọ fún ọ pé òun náà ló dáa jù ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa min mahasinil islam nínú ẹwà ẹwà islam nígbà tí mo rí ìdánilẹ́kọ̀ọ́ yẹn mo ní mẹ́ni tí wọ́n fi síbẹ̀ yẹn ọ̀rọ̀ ní sọ torókè mahasinu islam kathiratun jiddan ẹwà islam pọ̀ rẹpẹtẹ a lè kà á tán tabaníkà máa kà á lè kà á tán ṣé ìtaari tọ́lọ̀ fi hàn wá bí ẹwà islam yìí àbẹ́yìí tọ́lọ̀ bá aláwọ̀ fi hàn wá tọ́lẹ́kọ́ lọ nìkan lọ́mọ̀ pé wà ní náà fi ní mẹ́ni nínú ẹ̀ lásọ min mahasinil islam beauties of Islam ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ọlọ́wọ́bá ni fa'akim wajhaka lid-din hanifa ọlọ́wọ́bá ni ìrìn ànábì tètè dájú kọ Islam o akim wajhaka fa'akim wajhaka lid-din hanifa lẹ́ni tí ò ní ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọlọ́run ọba àlá òun ló gbé kalẹ̀ allati fatara nnasa alayha gbogbo àwọn èèyàn tí wọ́n bá wálé ayé wọn ò ní rí ẹ̀sìn kankan ní ẹ̀sìn tó yẹ káwọn ó sìn lẹ́yìn Islam gẹ́gẹ́ bí n ta dámọ̀ wọn la tabdila li khalqillah ay li ẹ̀sìn yẹn kò wá sí. ntí ó máa ń ṣẹlẹ̀ nínú ayé táyọ̀ fi parẹ́ táwọn ayé padà yí pé ẹ̀sìn àná ló bá mu kò bóni mu ìsìláàmù bá na mu ó bóni mu yóò sì máa bọ̀ mu. eléyìí ni ẹ̀sìn ọlọ́run ní eléyìí ni ẹ̀sìn tí ọtọ́ ẹ̀sìn tó dúró déédéé ẹ̀sìn dáadáa walakinna akthara nnasi la ya'lamun ọlọ́run ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eh, àmà àmà islam àmà pé islam ló dá àmà sí islam. ìbáǹgọ́ iná àyà yìí sórẹ́tù rúm àyà tààtì òun náà ni pé islam náà lẹ̀sìn ọlọ́run ọba tó yẹ ká gbájúmọ́ islam nìkan náà ni ẹ̀sìn tó bá nature wa mu islam náà ni ẹ̀sìn tá a lè ṣe tá a fi dolóríire láyé àti lọ́run. alìsílámù dínú samawi wọ́n ní ẹ̀rí islam ẹ̀sìn tó wá láti sánmà ni kìí ṣe ẹ̀sìn táwọn nǹkan tó wọ́n kàn jòkólẹ̀ tí wọ́n kàn hun láàrin ara wọn ọlọ́run sọ kalẹ̀ ni sọ́ọ̀lì hun lìkúlì zamani wà màkàní yóò máa wá máa bá gbogbo àyè mu yóò sì máa bá gbogbo ògbà mu kò sí ìgbà kan tá a lò tí afẹ́sẹ̀mítọ́ dá ń bẹ̀ẹ́ àfi ká lè wá ìtọ́ka Quran nínú ìgbà yẹn gbogbo gbàtà bá ń lò tí ọba da àfi ká lọ lè gbọ́ àkíyèsí Quran kí la ṣe tí ìgbà òfin da àádìí parí Quran ò ti ṣàlàyé fún wa kò sí ààyè kan nínú ayé tọ́jẹ́ pé wọ́n ní òfin Islam kò bá òfin wa mu torí pé kì í ṣe ń tọ́ da gbogbo ìlú tá a bá ti gbé Islam wọ̀ pé gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n máa dúpẹ́ ni pé ah adúpẹ́ islam adúpẹ́ islam adúpẹ́ islam adúpẹ́ islam gbogbo létí islam gidi bá ti wọ̀ á máa dúpẹ́ wípé adúpẹ́ tá a jẹ́ mùsùlùmí gbogbo àwùjọ tí islam bá ti wọ̀ ní islam tá ànábì mú wá ni o àlàáfíà wà ń bẹ̀ kéfà láyà kún ní kazalik kí ló dé tí islam ò ní jẹ́ ẹ̀sìn tó dáa jùlọ nígbà tó lọ́wọ́ bá aláǹ sọ fún wa wípé in huwa illa wahyun yuha ọlọ́wọ́ bá ní ẹ̀rí eh, al-Qur'an yẹn wahyun yuha ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sáàdínẹ́bì ni ọlọ́wọ́n bá aláà ló sì fi ránṣẹ́ sí ọlọ́run tó láyé tó bá wá fi nǹkan kan ránṣẹ́ pé ẹ máa ṣe ibẹ̀ náà làlàáfíà wà torí bẹ́ẹ̀ láti máa rí ẹ ṣe léyìí ẹ má ṣe léyìí ibẹ̀ láti máa rí ìtọ́ka zalikal kitabu láàrọ̀ ìbá fi hìn hudan lil muttaqin ọlọ́wọ́n bá níṣẹ́ rí alukur'an yẹ ìmọ̀nani kò sí èméjì nínú kur'an tó bá ti gbọ́ yé lọ́lẹ̀ gbọ́ yé kò sí tọ́ka nínú kur'an tí ààyè wà ń bẹ̀ ìmọ̀nani gbogbo ẹ̀ ẹ̀yin bàbá wa ìyá wa alìsílámù dínú àálẹ́mì ìsìlámù kò kìí ṣe ẹ̀sìn mọ́kà nìkan o kìí ṣẹ̀sìn madina nìkan kò kìí ṣẹ̀sìn cairo nìkan o ẹ̀sìn gbogbo àgbáńlá ayé eléyìí nìkan máa jẹ́ èsì fún gbogbo àwọn oníṣẹ̀ṣe tí wọ́n faka lérí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń wí ìwúkúwì tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń forí burúkú sayọ̀yọ̀ wọ́n bú Allah wọ́n bú Muhammad wọ́n bú Islam wọ́n mọ̀ pé ẹni títẹ̀ bá ti bàjẹ́ ní máa ń tẹnu bọ ibi wọ́n ń tẹnu bọ̀ yẹn ẹni títẹ̀ bá ti jóná tí wọ́n wẹ́ni tó kó nẹ́mọ̀ tiẹ̀ ẹ má jẹ́ kó kó nẹ́mọ̀ sí yín o ọjà tó ti bàjẹ́ wọ́n ń tà ọjà táṣírí ẹ ti ṣe kínní táṣírí ẹ ti tú tí kálukú ti ma pákéjì tó bá wá igbe èmi èmi èmi èmi jẹ́ èèyàn èmi wàá kó irin sẹ́yìn ilé ní ma irin àwọn àwọn irin irin àlòkù mọ́tò lèmi máa pè lọ́lọ́run táwọn àwọn haúsá bólà tí wọ́n máa ń káàkiri gbà míì wọ́n tún jí gbé àwọn haúsá máa jí gbé wọ́n lọ ìkúlé ẹni tí ń bọ́rí làwọn bá kó sínú àpò ẹ̀dá kù sí ìwọ náà ronú sí tó ń ṣe yẹn ni àwọn ń sin ọba dẹ́dà ẹ̀yìn sin tọ́lọ̀ ń dá tani wọ́n ń bẹ lójú ọ̀nà ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa alìsílámù dínú àlàmì ẹ̀sìn gbogbo àgbáláyé ni ọlọ́mọba ni wà máa arsalnaka illa rahmatan lil alamin àrùn òsì gbogbo àgbáláyé àánú lọ́wọ́ jẹ́ fún gbogbo ayé gbogbo ibi tí mẹ́sẹ̀jì tó gbé dání bá ti wọ̀ àánú ọlọ́run ti bá wọn bẹ̀ orí burúkú àti wàhálà ìdààmú ó ti kóònù ayé wọn ìfòòró ẹ̀mí àánú ní islam àdìsílámù nóòrù wọlọ́hùn mutimmuhu ìsìláàmù yìí ìmọ̀lẹ̀ kan ní tó tàn ọlọ́wọ́n bá aláàtàn láti Mákà sí gbogbo ayé ìmọ̀lẹ̀ yẹn tàn dé Amẹ́ríkà ọ̀tàn dé Britain ọ̀tàn dé Russia ìmọ̀lẹ̀ náà ọ̀tàn dé Philippines ọ̀tàn dé Afghanistan Pakistan Turkmenistan ẹnlẹ yẹn ọtàn dé Australia ọtàn dé Africa Ghana Burkina Faso Nigeria ilẹ̀ Hausa ilẹ̀ yibo Islam ti wọ̀ ni wọ́n á jòkó sí ìdí igi tí o lè sọ̀rọ̀ igi tí o lè gbọ́rọ̀ ẹ wá ní ẹ̀yìn ń bọ́gi ṣẹ́ṣẹ́ ọ̀làjú nìyẹn àbẹ́sìn àwọn tí wọ́n gọ̀ onídàákọ̀ gọ̀ wọ́n àwọn ọ̀jọ̀gbọ́n àwọn tó ń sin ọba adẹ́dá mọ́sìn ẹ̀dá ntọ́lọ́n bá ti dá òun kọ́ dá wa àyè dá wa rẹ̀ náà ni òjò ọlẹ́tọ̀ sí kásìn ẹni tó dá wa lọ́yẹ ká máa sí kínní lọ́yẹ ká máa sìn. ìmọ̀lẹ̀ ni mahama kana adáwòhu yuhawilun itifa'ahu yantashir yantashir bishakil ahid. wọ́n ní bó ṣe wù kí àwọn ọ̀tá ìsìn kí máa fi ẹnu wọn ká máa fi pa ìmọ́lẹ̀ náà bó sì ká máa fẹ́ máa fẹ́ nú fẹ́ àwọn fẹ́ pa mọ́lẹ̀ yẹn àwọn fẹ́ pa mọ́lẹ̀ yẹn wọ́n ní ọlọ́run bá aláà ní òun fúnra òun lòun wá ń di kọ́ máa tàn ká o ẹnìkan ò lè pa ìmọ́lẹ̀ Islam ọlọ́run ló nìkan ẹ̀ ọlọ́dẹ̀ gbé nǹkan dání ibi tí ipa ti ṣe kí ni ipa ti káwọn ni ẹ torí pé ànábì Muhammad sallam ọlọ́run fi Islam rán ni òun kò ní Islam wọ́n máa sọ lè náà kà ọlọ́run ní aràn aran aran wa nabi àwọn oníṣẹ̀ṣe tí wọ́n fẹ́ padà islam wọ́n máa lè mú káyà kọ́ránì àdìsí yóò máa tútù kùtù yóò máa parọ́ yóò máa wíwí kú wí oníròyìn dilẹ̀ kó tó sọ̀rọ̀ kò sáàyè nu kọ́rán kò sáàyè nínú àdìsí ìwọ lọ́n sọ̀fẹ́ nù ọ̀tara rẹ̀ lọ́n sọ tó wù ọ́ àwọn tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ lánàá ó níbi tọ́rọ̀ wọn padà já sí ọ̀rọ̀ tí yín náà já síbi kan àmọ́ ìta àwọn bẹ́ẹ̀ lọ́n yín ni pé kẹ́ ẹ gbà Islam sórí bẹ́ẹ̀ náà àwọn òyìnbó tí wọ́n ní kí wọ́n lọ lè ká èdè lárúbáwá alimusitashirikun ni kí wọ́n lọ lè ká èdè lárúbáwá kí wọ́n mọ̀ ọ́n ká wá fi da koran tàdísì rú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nígbà lẹ́yìn bá padà sí rẹ̀ kí ni wọ́n ṣe fún ọjà wọn ah, owó jóná nìyẹn gbogbo àwọn tí wọ́n ń kówó fẹ́yìn náà lẹ́yìn iṣẹ́ fi ń bu ọlọ́run tẹ́ ń bu ànábì lérí social media tẹ́ ń bu islam tẹ́ ń parọ́ tẹ́ ń tutù kutù tẹ́ ń lọ́lọ́kú lọ́mọ́ra wọn àdúrà táwọn oṣù ni pé kọ́lọ́hún kọjá yìí náà kẹ́ já sínú odò islam kẹ́ gba islam àmọ́ tí ó bá rí bẹ́ẹ̀ tí ó wà nù kádàrá ọlọ́run kẹ́ gba islam òfò ńlá ni o àti àwọn àgbákò kẹ́tẹ́ láyé kéèyàn ọmọ abúwá Allah ọmọ abúwá nabi ọmọ abú islam kó sì má gba islam yẹn kó wá lóun fara rẹ kúrò láyé <laughs> ọlọ́run nígbà gbogbo àtúnṣe bẹ́ẹ̀ lánàá fìràhùn ẹ̀yìn kí ló padà ṣẹlẹ̀ sí ó bómi lọ́nì nàmúrúdù kọ́ ọlọ́run ọba àlá ọ <laughs> padà parẹ́ nì kọ́ọ́rù náà kọ́ gbogbo àwọn tí wọ́n bá sílámù jà lánàá ọlọ́run padà pa wọ́n rẹ̀ nì kán tó kúrò láyé lọ́lọ́run ti jẹ wọ́n yà kán tó jẹ tọ̀run. ọlọ́run ọba aláàánú ìtàn ìmọ̀lẹ̀ ìsìlámù káàkiri ẹni tó fẹ́ pa ìmọ̀lẹ̀ ìsìlámù bẹ́ẹ̀ ni ti ń fẹ́ atẹ́gùn sóòrùn ni yàbá Umar ẹni tí ń fẹ́ atẹ́gùn sí kíni sí òrùn tí wọ́n ń fẹ́ báyìí wọ́n ní kí ló dé olú òun fẹ́ ìmọ́lẹ̀ yìí lòun fẹ́ pa tó ti káàkiri ayé ó ráwọn yẹn ní hajj sọmọ Nàìjíríà nìkan lọ́wọ́ ní hajj sí Yorùbá nìkan lọ́wọ́ ní hajj ó ráwọn yẹn tí wọ́n yà sí nàmí kulli ọlọ́run bá ní wọ́n máa tú wá ní wọ́n máa tú wá sí maka ní láti gbogbo àwọn ọ̀nà tó jìn ní maka ní báyìí jẹ. ó ní ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ló yẹ káwọn máa ṣe torí pé àwọn lárúbáwá ni ọlọ́run rán sí ọlọ́run rán sáwa Yorùbá òrìṣà ní ẹ̀sìn titi wa lẹ́wọ́n lẹ́sìn tiẹ̀. wọ́n ti ṣe ọkùnrin oh, tó wá ń bú dání ní ọk oh, tí kàdé bẹ̀ tọ́lọ́n ti ní wàmọ́ àdìsàlìnáka ilà ká fàtàlìná bàṣírọ̀ wọn nàbìrà ọlọ́wọ́n bá nílẹ̀ ànábì àrùn òsì gbogbo káfà ẹ̀wọ́n dàgbẹ̀ ní káfà ẹ̀ ó ti dèdè yorùbá gbogbo ayé bóun islam ò sì ní jẹ́sìn gbogbo ayé ayé ò lè kó ní ìdààmú àfi pẹ̀lú kọ́gbà islam ọlọ́wọ́n bá ní yuriduna li yutfihu nurallahi bi afwahihim ọlọ́wọ́n bá ní yuhibbun ń wù wọ́n àwọn pípù yẹn àtàwọn sponsors wọn ó ń wù gbogbo wọn li yutfihu nurallahi bi afwahihim pé àwọn ní àwọn ọ̀rọ̀ táwọn máa sọ táwọn fi pàmẹ́lẹ̀ Islam wallahu mutimmu nurihi walau kari al-kafirun ọlọ́run lóhun fúnra òun òun lòun tàn mọ́lẹ̀ náà káàkiri ayé kọ́dà báwọn kèfèrí tí wọ́n bá kórìíra kí islam ọmọ tàn ká yóò máa tàn ká náà ni ìkórìíra yìí kò ní stop islam. محاسن الإسلام هي المزايا والخصائص الجميلة التي تميز بها الدين الإسلامي wọ́n ní ẹ̀rí ẹwà islam beauties of islam ẹwà islam òun náà ni àwọn ìròyìn tó dáa àwọn ìyàtọ̀ tí islam fi yàtọ̀ sẹ́sìn mi tó wá dá òun náà ni wọ́n pè ní mahasinul islam ẹwà islam yìí wọ́n ní ó jẹ́ kí islam ó yàtọ̀ sí gbogbo ẹ̀sìn tó kù tá a bá ń kàn sìn ẹ̀ mọ̀ pé ah islam nìkan ló ní ẹwà yìí a lè rí nínú ẹ̀sìn mi alákọ̀ọ́kọ́ wa min mahasinul islam annahu harrara al-insana min ubudiyyati al-ibadi ila ubudiyyati rabbil ibad alákọ̀ọ́kọ́ nínú àwọn beauty of Islam ó ní pé Islam ọwọ́ ayọ̀ wa ní oko ẹrú ká máa ń sin ìtọ́lọ̀ǹda ọwọ́ dá wa padà lọ́sọ́dọ̀ ká máa ń sin ọba adẹ́dà Allahu Akbar àná ń pè ní Allah wal khaliq ar-rasik òun náà lọ́ba tó dá gbogbo ayé àtàwa náà òun ni wọ́n ń fún wa jẹ ní fún wa mú ní darí wa Ah, ẹni tí ń pèsè fún wa ń mú mi jáde látòkè yìí ti ń mú jáde láti inú ilẹ̀ ń jáde òun ló fún alátẹ́gùn ló fún ló fún ọba yìí ló ní àmà mí òun ló dá wa òun ní gbogbo àṣẹ ń bẹ lọ́wọ́ ẹ̀ Allahu akbar ọlọ́run ló tóbi o kì í ṣe pé ó nǹkan kan ó tóbi lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run tóbi ju gbogbo nǹkan tóbi Allahu akbar tabarukun kan subhana rabbi alazim mímọ́ fún ọlọ́run ọba tí ó lábùkúla ọba tó tóbi jùlọ subhana rabbi alaala ọba tó fẹ́rí kalẹ̀ tí tóbi fún ọlọ́run ọba ọba tí ó lábùkúla ọba tí ó lórogún ọba tó ga ju gbogbo nǹkan lọ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar yẹn lásán tí wọ́n ń pèrún gbogbo àwọn ẹlẹ́sẹ̀kẹsìn inú máa ń bí wọn ní torí pé wọ́n rí pé ha á Allahu akbar níbi Allahu akbar lọ́wọ́ ìwọ́n náà wá sí Islam ẹ̀mí àwọn èèyàn balẹ̀ tí wọ́n bá gbé Allahu akbar àmọ́ tẹ́yìn bá ní eriwo yà yà báyìí kálukú ọmọ yà ni pé hé àwọn oníṣẹ̀ṣẹ̀ dé kò sẹ́nìkan tí wọ́n máa lọ lásùpà tí ó gbé eriwo yà tí ò ní tàbí àmọ́ tẹ́wọ́n náà Allahu akbar Allahu akbar ẹ̀mí ọba lẹ̀ pétọ́ àṣùbà ti dé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wàkọ́ọ̀lá ọlọ́run ní wa abudu lọ́ha wà látò ṣìrìkú bí i ṣe àn ọlọ́run bá ní ẹ máa ń sin Allah tó dá yín ẹ má mú kankan míì máa nínú tọ́lọ̀ gbogbo tẹ́ ń yìí ẹ̀yin oníṣẹ̀ṣe tọ́lọ̀ ni ẹ ronú bóòlù ẹ̀yin ó sì máa ń sinrin tọ́lọ́n sì dá irin fún yín kẹ́ máa fi ṣe bọ́gláàrì kẹ́ máa fi ṣe mọ́tò kẹ́ máa fi ṣe ẹ máa fi ẹ máa fi ṣe lẹ́kùn ọlọ́run dá àwọn kìíní yẹn fáǹfààní àwa ni wọn kì í sọ lọ́hùn igi ọlọ́run dá nítorí igi àwọn fi ṣe fọ́níṣọ̀ àwọn fi kan chair àwọn fi kan wardrobe ẹ rí omi ọlọ́run dá ká máa fi jẹun ká máa fi ṣe bẹ̀ ká máa fi tábà ká máa fi wẹ̀ ọlọ́run dá gbogbo nǹkan yìí nítorí kó lè wúlò fáwọn ẹ̀dá ni ọlọ́run ò pé ní ọba wa Allah tó dá gbogbo nǹkan yìí tó dá wa náà òun náà lọ́ba wa òun ni Allah tóbi jẹ́ pé mùsùlùmí kò ní fẹ́rí kalẹ̀ la yasjudu wa la yarka'u illa lillah kò ní fẹ́rí kalẹ̀ fún kankan lẹ́yìn ọlọ́run ọba wa ìkọ́kọ́ mú Allah nìkan ni ọlọ́run lẹ́yìn tá a máa sìn láàrin sìn kan míì ẹwà ni kò sí ẹ̀sìn tó ní lẹ́yìn islam òun ló sì correct torí pé gbogbo alágbàgbé ẹnìkan bẹ lókè sánmà òun ló dá gbogbo ayé òun ní sì ń tọ́jú wa òun náà ló yẹ ká sìn tawhid ẹwà ni àwọn tó bá ti ní tawhid yẹn rí i pé wọ́n máa ń bẹ nínú ìdààmú ni wa min mahasinil islam nínú ẹwà tí islam ní ata'alluqu bil khaliqi ar-rasiki al-mudabbiri yasta'inu bihi al òun náà ni pé lẹ́yìn ìgbà tá a ti gbàgbọ́ kan ọba tá a sì ń sìn gbogbo àtàbá ti ní ìṣòro àá máa ń pè é ni pípè yẹn gan lágbára wa ọ̀la náà sàárù àwa kì í sóògùn àwa kì í lọ́dọ̀ níta dá wa gbogbo àwọn ẹlẹ́sìn yòókù bí ọba gbé ìgbín dání yóò gbé adìrànà eh, pẹ́pẹ́yẹ òbúkọ ìkínlẹ̀ ń wákàtí wọ́n láwọn ń ṣáájú lọ nígbà wọn wá lọ yẹn wà lálọ́wà arísìkí fábítàgó ìndàlá ìrísìkọ́ ọlọ́sọ ọlọ́run ni ẹ wá arísìkí wá sọ́dọ̀ mi ìsọ́tọ̀ wákàtí yẹn ọlọ́run bá aláàánú wọ̀nyí máa yẹ zagadna kamina ṣètọ́ ní násìkún fasta'id billah ọlọ́run ti ṣètọ́ bá fẹ́ dá ìròkèrò sí lọ́kàn ẹ ti ṣe a'udhu billah ọlọ́run bá ní sọ yẹn àgbéga ń wá warafa'nahu makanan aliyya ọlọ́run láwa làá máa ń gbé yẹn ga àdúrà òun náà ni ẹwà islam sẹ́rí kéèyàn máa wá so nǹkan rọ̀ kọ́ máa rìn nǹkan mọ́lẹ̀ kọ́ máa wá kán tó tó kọ́ máa kán tó tó abákanjọ́ ní kọ́lọ́mọ́sá bá fi mọ̀nà àwọn ọmọ ń jáde lè kéw àbúrò ń bídà ó ti sọ fáwọn ọmọ ó ní ẹ̀yin ọmọ ẹ̀ ń jáde lọ yóò ó ní ẹ má sọ pé ogun ọ̀dá o ẹ má sọ pé ogun ṣékínní ogun ọ̀dá o ẹ má sọ ogun o ìwọ́n tó sì ní kíní kan nǹkan tó tó pé òun ní ṣe ẹ nígbà tó yín ayé bá kojú bọ̀ ọ̀la ṣé wọ́n sì gbé ọ lọ síbítù wọ́n máa famiṣẹ́ ọ̀la yóò máa kán tó tó tó o ti lè ṣe kan ọ̀sàṣe kan <laughs> mòdìrú lè kéw mòdìrú oníṣẹ̀ṣe. ayatollah kùsì làwọn máa ń kà àwọn akókò kìí sùn kankan suratul baqara làwọn máa ń kà àṣùbùnà allah wa ni'mal wakil làwọn máa ń wí o qul a'udhu bi falaki lọ́lọ́run fi ń náà nẹ́bí lẹ́nu o qul a'udhu bi falaki lọ́wọ́ nìkan nẹ́bí ọmọ sọ o a'udhu bi kalimati llahi ta'ama min sharri ma khalaq lànàbí filẹ̀ fún wa o بسم الله الذي لا يدور مسم شيء في العد ولا في السماء وهو السميع العليم إن النبي تبات امتا لجما ابوك ونسواد لبس اين الإسلام ẹwà islam náà ní kéèyàn nít nínú ọkàn kọjá pé kò sí nǹkan kan mẹ́lẹ́ yẹn Allah ya'buduhu wa yasta'inu bihi wa yasta'inu bihi yóò máa sìn yóò máa wá náà sọ lọ́dọ̀ ẹ̀ yóò dẹ̀ máa wá sọ lọ́dọ̀ ẹ̀ ẹ̀yin bàbá wa ìyá wa wa yu'minu bi qada'ihi wa qadarihi yóò sì gba kádàrà rẹ̀ gbọ́ àtàkọ́lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àkọ́lẹ̀ yẹn igbe gbogbo tó bá ti ṣẹlẹ̀ kullu yusibana illa ma kataba Allahu lana huwa mawlana ẹ̀mí mùsùlùmí ó balẹ̀ fún gbogbo ohun tó bá ti ṣẹlẹ̀ tí ó bá sínú àkọọ́lẹ̀ ọlọ́run kò ní ṣẹlẹ̀ yóò sàlùwàlá yóò sì máa ṣàdúrà yóò wá báyọ̀ lọ́dọ̀ ọlọ́run ibi tí fọkànbalẹ̀ wà náà ni ọlọ́run ní alábi dhikrillahi tatma'innul qulub ọlọ́run bá ní sẹ́yìn mọ̀ pé pẹ̀lú ìrántí ọlọ́run lọ́kàn fi balẹ̀ ni wàlúwà tó bá ń bẹ nínú ìrònú tó ń bẹ nínú depression dáàfo tuntun ọlọ́run ọba nítorí fi máa gbára ọlọ́run gbogbo àtinú rẹ bá ń bàjẹ́ láì nítumọ̀ kankan àbádáwò kan ṣẹlẹ̀ sí ọ òòrí gbímọ́ra á pariwo la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọlọ́ni fastajabna lahu wa najjaynahu minal gham ọlọ́run bá ní ẹni bá ń anábì Yunus wí bó ṣe wí náà ni adẹ̀yọ̀ bànújẹ́ adẹ̀yọ̀bànújẹ́ kúrò nínú ọkàn rẹ̀ wa kadhalika nunjil mu'minin ọlọ́run bá ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà bá gbọ́lọ́ngbọ́ tẹ́lẹ̀ wí tánàlú Yunus wí mo sì wù kí ìbànújẹ́ náà tó nínú ọkàn depression ọlọ́run ní àálà wọn kò mẹ́ aligam ìbànújẹ́ ni wọ́n ń pè mẹ́ Islam ẹ̀sìn ẹ̀wà ni ọ̀wọ́n jáde òun fàdí rárá òun fò epo pọwọ́ òun sùn nǹkan òun wọ̀n nǹkan jẹ òun jẹjẹ kú jẹ nítorí ìgbọ́ fẹ́ lówó owó tó wà lọ́wọ́ lọ́wọ́ rẹpẹtẹ tó fẹ́ni tó bá wù lásìkò tó bá wù òun jẹ dọ̀tí eré ejò tó ti wà lọ́dọ̀ ìyá lẹ́kùnlẹ́já láti bí ọdún méjì tí oríṣi àwọn atẹ́gùn àwọn àwọn eh, àwọn eruku tó ti fẹ́ síbẹ̀ ó ṣe bẹ̀rù ẹ̀mí rẹ̀ òun lè la nǹkan dúdú tó ọmọ tí wọ́n fi kó ọmọ tí wọ́n jó ọmọ tí wọ́n gún nítorí pé wọ́n sáfẹ́ jẹ́yàn kò ṣe ẹwà ìsìláàmù lọ́dọ̀ rẹ̀ tẹ́wà ìsìláàmù bá wà lọ́dọ̀ rẹ̀ ni wàá takú sọ́dọ̀ ọlọ́run ọlọ́run adé fún ní tó ń fẹ́ yìí. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àṣekínàtú yàlhàyà ìfọkànbalẹ̀ gángan ni wọ́n ń pè ní sẹ̀mí o èèyàn wá lè rí àfihàn islam wàmí mahasin islam nínú àwọn ẹwà tó wà fún islam beauty of islam ibsul okul wọn náà ní pé islam wá láti wá protect ọpọlọ wa láti wá sọ orí wa kọ́ mọ́ bá dàrú lidhalika harama allahu kulla muskirin nínú ìwà islam ọpọlọ yẹn gbọ́dọ̀ dàrú o nítorí pé tí ọpọlọ bá ti yẹ kò sí nǹkan fún yàn ẹ tọpọlọ bá ti yẹ ayé ti parí síbẹ̀ nìyẹn ọ̀sán tó fẹ́ ṣe láì lọ́pọlọ Islam fi gbéjìlé gbogbo ìran ìmukúmu ìfàkífà ìjẹkújẹ tọ́jẹ́ pé o lè ṣokùnfà kọ́kọ́ lọ́dàrú ọbẹ̀ ìlérí ọtí mímu ẹbẹ́ náà rí ara tí wọ́n ń dá nílùú èbó ọba ti mu títán yọ́ọ́ máa yìnbọn máwọn èèyàn ọba ti mu kókè yọ́ọ́ máa ta àbá máwọn èèyàn nílẹ̀ yorùbá gan tẹ́ bá kọjá gáràjì wa ní dírẹ́fà tí wa kò kí mu tí o kí ni wọ́n sọ fún ọ wípé dírẹ́fà wa kò kí mu tí pé àwọn tí wọ́n mu tí yẹ ẹ má gun ọkọ̀ tí wọn kẹ ẹ má bàa bọ́ra yín nínú àgbàrá ẹ̀jẹ̀ ọlọ́wọ́n bá ní nàmàlẹ̀ xọ́múrú ọlọ́wọ́n bá ní wọlé mẹ́sìrù àti tẹ́tẹ́ wọlé ànsọ́ọ̀bù àti kámasẹ́ná lérí ó sà wal asilamu àti ká máa wọṣẹ́ ríjísùn mi ní amali shaitan nínú páńpẹ́ ìsúnni o fájìtẹ́ni bú ẹ̀yin tẹ́ ń ṣe islam ẹ jìnnà sí la'allakum tuflihun kẹ́lẹ́ succeed kẹ́lẹ́ jèrè kẹ́lẹ́ jèrè iṣẹ́ tẹ́ ń ṣe kẹ́lẹ́ jèrè àwọn ọmọ kẹ́lẹ́ jèrè ọkọ kẹ́lẹ́ jèrè ìyàwó kẹ́lẹ́ jèrè iṣẹ́ kẹ́lẹ́ jèrè àlàáfíà ara yín kẹ́lẹ́ jèrè lọ́rùn. igbó mímu ìsìláàmù ń gbégilé tramadol rọ́bà kókè wọ́n tún gbèkẹ́lẹ́ láwùdù ọlọ́mọdé bá wọn mú iná lè la wọ́n gbèkẹ́lẹ́ ọ̀nàrẹ́bù gbogbo ẹ̀ pátápátá kò sí ètò yóò mú àfi kí ọpọlọ yẹn máa ṣiṣẹ́ kíṣẹ́ gbogbo nítorí káwọn ìjọba wa kan mójútó nìyẹn gbogbo ilé ọtí yẹn ẹ̀kan ti pa gbogbo àwọn bíórì yẹn ẹ̀kan kí wọ́n ní kó fódọ̀ àmọ́ abẹ́ ìjọba ìbílísù láwa democracy ìbílísù ló gbé kalẹ̀ làwọn èéfín lọ́wọ́ ń bẹ̀ wọ́n tó sì ní òsínbẹ̀ òní oníwòpin dáa wọ́n ní sọjọ́ dà sí ń bẹ̀ sọ ayé ayé kan tá a lò ẹgbàá tó ti bẹ̀rẹ̀ tí ò sáwà mùsùlùmí bẹ́ẹ̀ àwọn adájẹ́ mùsùlùmí tá a wà ń bẹ̀ kí la rí sí ṣé a rí ìjọba yẹn control kúò gbà kúò lọ́wọ́ ìbílísù dá a padà sọ́dọ̀ Allah lókùnrin àti ẹ̀bá ti di dá a padà sọ́dọ̀ Allah àti mùsùlùmí àti kìrìsìtánì àti aláwo tẹjọ wà ń bẹ̀ ìdààmú náà lẹ́yìn máa dààmú títí tẹ́ fi padà sọ́dọ̀ Allah ọlọ́run ti dálé ayé ọ̀dẹ̀ ti gbófin kalẹ̀ bẹ́ẹ̀ bá ti padà síbi òfin yẹn kí ẹ kó gbogbo àfáàyè síbẹ̀ tẹ́ẹ̀ bá ti padà sínú òfin ṣẹ̀ríà Islam ọ̀yẹ́ tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa tó ti ká máa lò ń lé ayé àmọ̀ fọdún kan yẹn kan ni. ẹ̀rí pé èyí tá lò lọ́wọ́ yìí òun tó ń tì kìdí àbí bá a bá ti padà sínú sẹ̀ríà èyí tí ń bọ̀ tún burú délé lọ èpè kọ́ o ànábì ló sọ bẹ́ẹ̀ o sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ntì ni ẹ fẹ́ gbádùn nínú ilé ẹ̀sìn lẹ́tẹ̀ẹ́ lófin landlord. Aka kà máa fẹ̀kọ́ tanná fúnra wa ní a máa fẹ̀kọ́ tanná fúnra wa wọ́n máa fẹ̀kọ́ tanná irọ́ la máa pa irọ́ irọ́ lọ́wọ́ à ń bẹ̀ irọ́. ọ̀dẹ̀ ní dáa kí àwọn àfáà wà ń di irọ́ ẹ máa ṣe wáàsí fáwọn tó wà nínú ìjọba gbogbo ìran ẹ̀sìn tó kàn máa sìn ẹ sáà máa fún wọn ẹ máa sun bó ṣe yẹ kó rí nítọ́lọ́ ń fẹ́ kí wọ́n ṣe ẹ máa sọ fún wọn nítawà jẹ wọ́n nìyẹn ìwọ́n tó sì lóun sí mbẹ́ ipò ọ̀fẹ́ lọ́bẹ̀ bọ̀dá rẹ̀ tó lọ́bẹ̀ níjọ́ ni ó ti darí ọlọ́run ọ̀dà ní tàbá wà lọ́bọ̀ láti tún ṣe ní tàbá lè tún ṣe má lọ àmọ́ ìtọ́ dára ló pé wọn níjẹ́ orí tún ṣe àbí kí wọn náà dára wọn if you can't beat them you join them ẹni ká dùn ọ̀pọ̀ àdúrà tó ọmọ ṣe ni pé kọ́lọ́njọ́ sẹ̀mí dáadáa nínú ayé kọ́lọ́wọ́n bá aláàkọ́ wá jẹ wọ́n ń pa láti máa ṣe ń tọ́yẹ kí wọ́n ṣe fún wa ẹ̀hẹ́n àdúrà yẹn dá ọlọ́run jẹ́ wọ́n pa wọ́n kà máa ṣe náà ni wọ́n dà wọ́n ti dáwọ́ lẹ̀ tán gbà mí kan tó mọ̀ pé ah ìgbà wo la wá ṣe gbogbo àwọn kan yìí ó mọ̀ títàn <laughs> ẹ̀yin bàbá wa ẹ̀yin ya wa ọpọlọ ọpàtàkì o ọlọ́ba ni wa yuhillu lahum at-tayyibat wa yuharrimu alayhim al-khaba'ith ọlọ́ba ni ọba yìí nǹkan tó dáa ló ṣe lẹ́tọ̀ọ́ kẹ́ máa jẹ ọlọ́run ṣe àwọn ìdọ̀tí ọlọ́run ṣe léèwọ̀ ọlọ́run ṣe àwọn ìdọ̀tí léèwọ̀ àwọn nǹkan tó dáa lọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ kẹ́ máa jẹ gbogbo nǹkan tá a jẹ tí ara fi fresh tá a ní energy tí ara wọ́n yá àwọn tó dáa nínú mímu nínú jíjẹ àwọn kọ́ máa mugbó wọ́n máa fagbó kọ́ máa lo àwọn oògùn olóró ọlọ́mọdé àwọn ọmọ wa ọlọ́mọdé wọn já sínú agbo yẹn o ọmọ tó bá ti já síbẹ̀ ah bàbá yẹn wọ́n sì ṣe wàhálà sọ̀fọ̀ nìyẹn o ọbẹ̀ tó bá wọ ọlọ́run ọba lókun yóò ṣe máa wò sùn nínú lẹ́nì ọ̀ jáde ni yóò máa wò wọ́n ó wáyà yóò máa rẹ́rìn wọ́n là ń bá rí náà ó ti kú nínú àgbáńlá ayé táwa yìí ó ti bọ́ sínú àgbáńlá ayé mi látara ìfakúfa àwùjọ wa ó ti ẹ̀ka mójútó wọn èmi náà máa lọ lè bá wọn ládùúgbò tiwa o ti bá kọjá o tó kò sádùúgbò tí o sí ẹ̀yin bọ́ ìṣẹ̀ wa nílẹ̀ ń fa ń bẹ̀ yẹn bàbá fa àmọ́ ní kí nílẹ̀ ń fa níbẹ̀ èmi náà ní àǹkíní kan mo ní o ti rí ọ̀fẹ́ sẹ̀mí tọ́ da tọ́ba ti fẹ́ sẹ̀mí tọ́ da ọ̀fẹ́ kí ìyá àlàdì bàbá rẹ̀ ó jèrè rẹ̀ ẹ̀yin mọ́ mo kì í ní ìmọ̀ tó o bá ti mú orí rẹ̀ ọ̀dà bórí rẹ̀ bá ti dàrú dídí wèrè ni wèrè òsì nílé mọ́ bí wọ́n bá ti rí náà ni ó sùn ẹnìkan òsì nígbà síbi iṣẹ́ nípò tó fọlọ́wọ́ sùn wàá sí ìyàwó tí ó fẹ́ ọ̀sọ́kọ tó bá fẹ́ torí bá ti dàrú ilé ayé ti parí síbi kórí ọ̀ dàrú ọlọ́mọdé àwa lè ríro ọlágbára ọlọ́run sáwọn aráàlú wa sí àwa ṣetán láti ṣe mùkáfà hatul mukadirat láti dìde sí gbogbo àwọn nǹkan múmu yìí ọlọ́mọba aláàkọ́sànù suratu al-A'raf aya 157 omi mahasin al-islam nínú àwọn ẹwà islam beauty of islam hifsun nafs òun náà ni kásọ̀ ẹ̀mí kẹ́mi ọmọ bọ́ lọ́wọ́ wa kásì máa gba ẹ̀mí ara wa pẹ̀lú ọwọ́ ara wa ká má para wa ká má gbé nǹkan jẹ ká má sọkùnrin wọn ló sọkùnrin pé ó ti gbé nǹkan jẹ ká make suicide, society ìyẹn ti wá wà rámpáǹsì sí ní ọ̀pọ̀lọpọ̀ ló wọn ní sinna ló kú níta yìí wọn ní òfin láti mission lọ́ba lọ́lẹ́ musnapa ọ̀sán sínú sàárè wọn tó lọ yunifásitì ni torí pé kò àìsẹ́sì yẹn kò jẹ́ kó lè ronú jìnnà yìí pé à wọ́n bá fún un lọ́dún ni wọ́n fún un lọ́dún tí ń bọ̀ kódà tí wọ́n bá ṣe fún un gan bóyá ọlọ́run bá láti sọ pé kò sí oríire òun bẹ̀ ni òjẹ́ kán fún un ẹ̀hìn ọlọ́run bá bàyọ̀ mi wá tó fi jẹ́ èèyàn láyé ẹbí èèyàn lẹ́sìn ní ronú bá <laughs> wọ́n dì náà ní físà ọlẹ́lẹ́ pọkùsọ nígbà tí ó sì Islam ṣé ẹni gbogbo ẹgbẹ́ lọ Amẹ́ríkà ló succeed tí gbogbo ẹni tó wà ní UK ló ló lọ́wọ́ àwọn méjì tàn sọ́hún oṣù tó wọlé wálé mọ́ àwọn bàbá tí wọ́n ń ta iṣu tí wọ́n ń ta àgbàdo àwọn ni wọ́n tún fowó ránṣẹ́ sí wọn pé kàn fi gun pílẹ̀nì wálé ipe ẹgbẹ̀rún mélòó wọn ló ní ìdí tí ó fi wálé wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ọ̀tán ọ̀yà ẹgbẹ́ àpò yẹn wá wọ́n lè gbé àpò wa wọ́n lè ká wá mílíọ̀ ó ti yóò ní abẹ́rẹ́ sẹ́yìn ọ̀kan sí kọ́jà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún méjì ẹ kó fún ẹni kọ́ ọmọ bọ̀ wálé nígbà wà ń sin bí náà ni ọlọ́run ní ma ń sin náà fún yà ọlọ́run bá ní katabina ala bani israel ọlọ́run ní a ti ṣe lọ́rọ̀ àyàn lérí àwọn bani israel a ti gbé kalẹ̀ fún wa lófin annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard ọlọ́run gbogbo ẹni tó bá ilé kan nínú àwọn ọmọ israel láì sí pé ẹ̀mí yẹn òun náà pààyàn aw fasadin fil ard àbí gbogbo ẹni tí ọba balẹ̀ jẹ́ tán fi wá pa á lérí fasadi yẹn ẹni bá fi lè pààyàn láì lẹ́sẹ̀ faka annama qatala an-nasa jami'a ẹ̀ṣẹ̀ tá a fún òun náà ni ẹ̀ṣẹ̀ ni tó pa gbogbo ayé wa man ahyaha gbogbo ẹni tó bá wá yí ẹ̀mí kan tó rẹ́síkú ẹ̀mí kan fàkànnàmà ahayánná sàjẹmí a ẹ̀sán tá a san fún òun náà ni ẹ̀sán pé ó rẹ́síkì gbogbo àwọn èèyàn tó wà láyé kò jẹ́ kí wọ́n kú suratul maida quran five verse thirty two ọlọ́wọ́n bá ní wala taqtulu anfusakum ọlọ́wọ́n bá ní ẹ má para yín inna Allaha kana bikum rahima ọba aláàánú ni ọba ẹ má para yín ẹ má pa àyàn sì má pa ara yín gangan fúnra yín ẹ má gbẹ̀mí ara yín ẹlòmíràn ní wọn ọ̀pọ̀ àyànbọ̀ tó ń lè gbẹ̀mí ara wọn ẹ̀mí rẹ̀ wọ́n kò ní ọlọ́run ló ní. wọ́n mímọ hansen ní islam nínú àwọn ẹwà tó wà ní islam ibsul mal òun náà ní islam ọwọ́ bá wa ṣọ́ owó wa owó aláàgùn àṣiṣẹ́ àṣìfaradà àwa kówó jọ islam ní ká mójútó owó yẹn wàsáàyùlá kásì ṣiṣẹ́ láti rówó ká má jalè وفتح أبواب البيع والتجارة والعمل الصالح ọlọ́run wá ń gbà wá láàyè pé ẹ ṣòwò ní ẹ̀rà ẹ̀ta ẹ ṣiṣẹ́ ọwọ́ kẹ́ ẹ lè da owó ní láti fi sẹ̀mí torí pé ìṣẹ̀mí ayé ó bùkátà sí jíjẹ a sì lè rí jíjẹ àfi pẹ̀lú owó ó bùkátà sí mímu a lè rí mímu àfi pẹ̀lú owó ó bùkátà sí káwọ́sọ a lè rásọ̀rà àfi pẹ̀lú owó ó bùkátà sí kákọ́ bí tá a máa sá sí nígbà òjò nígbà ẹ̀rùn nígbà òòrùn tóòrùn bá mú èèyàn ọkọ̀lé bí ọ̀kọ̀lé yọ gbalé àbí tó bá rẹ̀ wá a máa ro oògùn afẹ́kù láti bẹ̀ka bọ́sù bìkan àwọ̀ mọ́tò àwọ̀ plane expenses yẹn ti wà ńlẹ̀ already fún gbogbo ẹni tó bá ti wà nù ayé <laughs> islam encourage wa ká má sùn tẹ́tẹ́rẹ́ ká ṣiṣẹ́ tó jẹ́ halal ọlọ́run ọba ní wọlá tó sọfà amúwádàkùn ọlọ́run ní ẹ má máa fún àwọn òmùgọ̀ ẹ má máa gbé owó yín lé wọn lọ́wọ́ sọfàhà àwọn gbájúẹ̀ sọfàhà àwọn wọn ní online <laughs> online business wọ́n kàn sẹ́ndì fọ́ọ̀mù sí ọ wọ́n ní kò filẹ̀ wọ́n dẹ̀ kọ́ àkáǹtì síbẹ̀ wọ́n dẹ̀ rówó síbẹ̀ wọ́n dẹ̀ kílíkì ńjọ́ kejì wọ́n ní <laughs> àwọn ti lọ <laughs> ọ wádìí kò tó dáwó sínú ẹ̀ ọ mọ àwọn tó wà ń bẹ̀ ọlọ́run ẹni ẹ̀wọ́n mọ̀ kó oyin fáwọn àgọ̀ wọn ò gbọ́n àgọ̀ ni wọ́n allati ja'ala Allahu lakum qiyama owó tọ́jú pé òun náà lẹ́ẹ̀fín sẹ̀mí tó mú yín dúró tẹ̀fín rí ìsẹ̀mí ṣe nínú ayé tí ọba ti sówó lọ́rùn àmọ́ kò sóúnjẹ mọ́ tí ọba ti sóúnjẹ rẹ ikú ti dé ẹni tí ọba ti lówó lọ́wọ́ ikú súnmọ́ torí kò jẹ kò mú ọyẹ ẹ̀ kí náà padà ṣẹlẹ̀ wọ́n gbọ́dọ̀ kú ó lówó lọ́wọ́ ikú ti kanlẹ̀kùn ni. súrọ́tù ọ̀nìṣà Quran four verse five lọ́lọ́mọ ọba aláàtì ni ẹ má gbé owó yín fún àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wọn kàn dé táyìn ẹ̀hẹ́ wọ́n jẹ́ wọ ṣòkòtò wọ́n ní àwọn wá láti kọ́ńpìnì báyìí báyìí àwọn wá introduce business kan sí wọ́n wá dun ẹnu wọ́n á bọ̀ lọ́fíìsì wọ́n á dun ẹnu fún ọ wọ́n tó làágùn tó kówó jọ Islam máa da púpọ̀ ó béèrè pé tọ́ alákọ̀ọ́kọ́ àwọn wo ló dálẹ̀ kí lẹ̀ ń rà kí lẹ̀ ń tà àwọn ọlọ́mọ yìí nínú àwọn èèyàn tá a mọ̀ ọkàn kówó kalẹ̀ wọ́n tẹ̀ gbówó ẹ lọ. babalájọ tó jí owó àjọ gbé sá lọ nílùú tó ti kú ó tó wá ń gbàjọ ní àdúgbò yín ẹ tó wá ń kó fún <laughs> ọlọ́run bá ní ẹ má fowó tàfàlà o owó ní sẹ̀mí o ọlọ́run wá gbégi dínà gbogbo àwọn ọ̀nà ọ̀nà jìbìtì bí ká máa gba owó èlé wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba nínú ẹ̀wà islam ní ọlọ́run ní ẹ̀sìn business ẹ̀ta ẹ̀rà bọ̀tì ẹ̀ máa ń fowó lé fáwọn èèyàn tí wọ́n wá yáwó wọ́n wá yá one million oníyọ̀ san one point two ó ṣe business orí one point one òun gan capital gan ti dínkù ìwọ́dẹ̀ gba owó tiẹ̀ tó máa pé wọ́n bá máa lọ lásán láì ní kankan bámi gbówó mi o gbogbo tá a ṣe náà one point one lọ padà jáde kí lọ́wọ́ kan tó ń <laughs> lónìí kí lọ́kàn one point two lọ́dẹ́wọ̀n àwọn ẹ̀ máa ń fọlọ́pàá mu tọ̀wọ́n bá yá hundred million tọ̀wọ́n bá yá hundred thousand kún one point one tọ́wọ́ ńlẹ̀ lẹ́wọ̀ máa wòran tálíkà ní máa ń yáwó ọlọ́ọ̀ni ẹ bá ṣàbòsí fáwọn tálíkà yẹn ẹ yá wọn lówó bẹ́ẹ̀ bá sì ní owó yá wọn ẹ jọ ṣe ẹ mùdọ́rábà ẹ jọ ṣòwò kó wọn máa fowó ṣòwò tọ́jà pé lọ́ba ti ṣòwò tán èrè tẹ́ bá ti jẹ ẹ ti ní pàṣẹ́ntéèjì tí ẹ jọ fẹnu kò lé lérí sixty forty fifty fifty seventy thirty ńgbà míì ọlọ́run kí àwọn olówó míì a ní ìwọ mú seventy percent ìwọ fún mi ní thirty kí sẹ́mi rẹ̀ kó lè bá rọrùn kọ́lẹ̀ lómi àní fún mi ní twenty percent àmọ́ ọmọ dín kankan ṣe kápẹ́tà àti azekere níta gbé kalẹ̀ tẹ́tẹ́ síta ọ̀nà táwọn èèyàn ń gbà pé àwọn fi ń wówó náà ni insurance company wọ́n gbowó owó mọ́tò mẹ́wàá wọ́n ń sọ mọ́tò mẹ́wàá mọ́tò méjì bàjẹ́ wọ́n tún mọ́tò méjì ṣe nínú èlò lórí wọ́n dá ọ̀dàká ni wọ́n dá hundred thousand hundred thousand mọ́tò mẹ́wàá èlò lọ́wọ́ ní kọ́mpìnì yẹn jẹ́mọ́ one million naira mọ́tò méjì bàjẹ́ wọ́n tún kọ̀ọ̀kan sí ní two two hundred èlò ló kù ńlẹ̀ six hundred ta ni ọ̀nà six hundred yẹn ta ló fẹ́ ná six hundred yẹn àwọn tó gbọ́n jù wọn lọ làwọn bá kún ní àwọn mẹ́jọ yòókù àwọn bá máa wò ké pé ah, tẹ́tẹ́ jẹ owó wa nígbà mọ́tò ọ̀bàjẹ́ àṣà ni bá mọ́tò jẹ́ àbí. kọ́ńpìnì gba one million lọ́wọ́ àwọn mẹ́wẹ̀ẹ̀wá lọ́dún kejì mọ́tò mẹ́sàn-án bàjẹ́ wọ́n tún ṣe ní two two hundred thousand èló ni yẹ jẹ mọ́ wọ́n gé ni yẹ jẹ mọ́ nígbọ́ one point eight ni ẹ èló ni kọ́mpìnì gbà lọ́wọ́ one million palomini <laughs> bá gbèsè eight hundred thousand kọ́mpìnì àti md àti àwọn òṣìṣẹ́ wọn bá dérí kodò pé àgbà kò ṣe àwọn ní <laughs> ọdún ìsìláàmù kò kí sẹ́sìn ìbáwọn ìsìláàmù ẹ̀ wà wà ní ìsìláàmù ẹ̀ má lura yín jìbìtì bẹ́ẹ̀ wọlé sára ara ẹ̀ náà ní gbogbo àwọn owó tí ó kílẹ̀ kò ní owó laptop tó wà nílẹ̀ yìí bíi hundred ọyẹ kó no test tẹ̀bá ti délé ọyẹ ẹ mọ̀ lọ́lẹ́ sẹ́kínì ẹ mọ̀ lọ́lẹ́ wò ẹ mọ̀ lọ́lẹ́ chẹ́kẹ̀ tọ́wọ́ bá ti ní Islam ọmọ àgọ̀ gan o ọmọ àgọ̀ wọ́n fi ní ká máa kéwú gbogbo ń dárí wà ní fíkíw bẹ́ẹ̀ olùkọ́ra. jahala okodele délé ọyẹ ọ̀tàn lásán elekeji kọ̀tà ẹlẹ́ẹ̀kejì 99 okolabs délé ninety dami lélẹ́rí á olówó jóná ó lọ islam kan yẹn olówó lọ kọ́jà sì ń torí ó tún lọ́jà ah yóò lọ́jà míì náà torí ó rí i pé òun ti rí owó ńlá yóò tún lọ́jà míì ọjà ìjọba lọ yẹn kò ní dàbí ìta kọ́kọ́ gbogbo àwọn wọnàwọnà báyìí èyí láti fi sílẹ̀ ọlọ́wọ́n bá ní bá yìí dáa kúndé yá ti sọ́la ọlọ́wọ́n bá ní bá ti kòrún bá ti tó ẹ lọ lè kírun tẹ bá ti wá kírun tán fàǹtẹ́sirú fìlà àrùn ẹ jáde ẹ wáṣẹ lọ ẹ padà sẹ́nu iṣẹ́ iṣẹ́ pàtàkì o islam ọ̀ ẹ̀ńkọ́rẹ́jì bára o àtàsáwòl tàtàsáwòl anas kéèyàn máa tọrọ bára ẹ wà ní àwọn mùsùlùmí they are beggars no islam ẹ̀ńkọ́rẹ́jì wa láti máa beg illa fi halati darura àbí tó bá bọ́ sí àsìkò necessity téèyàn rí àbáyọ mọ́ àmọ́ kéèyàn wá sọ bára di iṣẹ́ ikú wọn ní kí ni iṣẹ́ rẹ̀ ó ní òun gba bára ojú rẹ̀ dẹ̀ fọ́ etí rẹ̀ ò di ẹsẹ̀ rẹ̀ kọ̀rẹ́ ọlára òsínú àti ààrẹ síta ọlọ́ni wa masáílà fàlá tẹ̀nìhàr ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá ń béèrè lọ́wọ́ yín ọlọ́ni ẹ má jágbe mọ́ wọn ó jẹ́ àmàpá àwọn kan bẹ exception wà tó jẹ́ pé handicap ni wọ́n challenge eh, physical challenge ni wọ́n ò rábàáyọ̀ míì lẹ́yìn tí wọ́n ń ṣe onífàbí ejò yìí ìsànjẹ́gbà síbi iṣẹ́ kò lágbára mọ́ tọ̀ àwọn èèyàn dé máa tọrọ ká mọ́ àmọ́ ẹni tí ojú ẹ̀ pé etí etí rẹ̀ tó ń gbọ́ tójú rẹ̀ ń rí tó légun àti máa ń tọrọ bára lọ́wọ́ yín tẹ́ ẹ̀ bá ń fún ẹ̀ ẹ̀ ń kórèjì ẹ̀ lẹ́dà burú ni. ẹni kọ́ máa ṣiṣẹ́ ẹ fà á lọ bí wọ́n ti ń kọ́ pop ọ̀dà wa lálùmínú ẹ sanwó ọdún mẹ́ta síbẹ̀ ẹ máa wá fún lóúnjẹ lọ́sọ̀ọ̀sẹ̀ torí tó bá fún lóúnjẹ yọ tẹ́bá wá ń fún lóúnjẹ tẹ́ fi síbẹ̀ tẹ́ wá kọjá lẹ́yìn oṣù kan wọ́n ní ọmọ ti sálọ ẹ bá tó pàdé rẹ̀ ní bọ́sítọ̀ ẹ má wò ó dépò tẹ́ fún lówó tẹ́ bá fún lówó ẹ bá ti jẹ àwọn tó máa fọwọ́ ra mọ́tò yẹn ẹ bàbá bàbá fà ẹ ní aláàjì ẹ fún wa ní nǹkan tó bá ti di pé ara ẹ pé ẹ ẹ encourage pé kó lè kọ́ṣẹ́ kó lè ṣiṣẹ́ ẹwà ni kéèyàn dádúró kọ́ ọmọ máa retí ẹnì kankan kó tó jẹ kó tó mu ọlọ́run ẹ mọ̀jà wọ́wọ́ rẹ mọ̀jà wọ́wọ́ ta tó jẹun ọlọ́run lọ́mọsá sínú ayọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa ìwọ náà wà tẹ̀ra mọ́sẹ́lẹ́yìn mi ẹ o pèsè kọ́ kásùbà tán ó tún padà sílé o wọ́jà alinanaharo máa ṣá ọlọ́run ní ọ̀sán ẹ fi wá mọ̀ yìí ṣà o ọ̀sán yẹn àfi wá màáyísà ọjà alìnà náwọ́mọ́kùn ṣùgbọ́ta ọlọ́mọba ní òru làásùn kẹlẹ́bà sinmi àmọ́ ọwá yí padà nú ayé ẹ̀ ọwá ń sùn lọ́sàn ìyàwó sì ń bẹ́ńlé ọmọ ń bẹ́ńlé ẹ́ lálọ́ọ̀dún sọ fún ọ pé ó kòsùn méjì tó wọlé òfin ṣe kíni <laughs> tí ó fi tán bàbá rẹ ti darúgbó ìyá rẹ ti darúgbó àwọn àbúrò rẹ kéèké lọ skul <laughs> èèyàn máa ti ń ṣe nìyẹn o wọ́n mi mahasini al-islam al-a'malu khairiya nínú àwọn ẹwà islam òun náà ni ká máa tọrẹ ká máa ṣe charity limu'aqina wal-fuqara'i wal-masakin wal ká àwọn tí wọ́n ní ìṣòro láwùjọ ká máa ràn wọ́n lọ́wọ́ wọ́n yà àwọn tí wọ́n wà handicapped eh, physical handicapped ká máa kún wọn lọ́wọ́ ká máa ràn wọ́n lọ́wọ́ ká máa ràn àwọn tálíkà aláìní less privilege ká máa ràn lọ́wọ́ nínú ẹ̀wà Islam gbogbo àwọn tó jẹ gbèsè ká máa ràn wọ́n lọ́wọ́ nínú ẹ̀wà Islam ni àwọn widow àwọn orphans ọmọ òrukàn ká máa kún wọn lọ́wọ́ nínú àwọn ẹ̀wà Islam ọlọ́ba ní nàmà sadaqatu lil fuqara'i wal masakin ọlọ́wọ́n bá ní ẹ̀rí sàkáyín ẹ̀yin olówó tí sàkáwó yín àwọn aláìní ni wọ́n ní o ẹ fàáyọ fún wọn o àwọn aláìní ọlọ́run ní ẹ̀fà ayọ̀ fún wọn ẹwà islam gbogbo mọ́sálásí kọ̀ọ̀kan ló yẹ kí wọ́n ní charity charity láti máa kún àwọn èèyàn lọ́wọ́ lórí ìsẹ̀mí wọn wọ́n ń ṣiṣẹ́ lóòótọ́ wọ́n láì kìí sọ̀lẹ̀ àmọ́ irinṣẹ́ tí fi ń ṣiṣẹ́ ti bàjẹ́ ó ń gọ̀kadà ọ̀kadà ti bàjẹ́ ó ní kẹ̀kẹ́ kẹ̀kẹ́ rẹ̀ ọ̀sánwó tán lọ́bàjẹ́ ẹ̀yin tẹ́ máa ń gbé kẹ̀kẹ́ fáwọn èèyàn ẹ bẹ̀rù ọlọ́run o owó tẹ̀ ń gbé kalẹ̀ ipe kán máa fi ra kẹ̀kẹ́ yẹn ìwọ náà mọ̀ pé ìgbà tí ọba ti sanwó yẹn tán kẹ̀kẹ́ yẹn ò ní wúlò mọ́ kọ́dà lèmi ò ní ti sanwó tán tí kẹ̀kẹ́ fi bàjẹ́ ẹ sì ń sọ pé ẹ ń ràn wọ́n lọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ kó bá wọn ní o kókó filẹ̀ jẹ́jẹ́ mọ́kàn fẹ́ kó bá kúkú filẹ̀ ọlọ́wọ́ padà má bọyọ <laughs> ọlọ́wọ́ padà má bọyọ wá fún àmọ́kò ní wá kí ni wọ́n ń ṣe à mo lè ra kẹ̀kẹ́ fún ẹ̀ ìgbà tó gbé kalẹ̀ wọ́n rí i pé àkóbá lọ́fẹ́ ṣe. omi ma hasan in islam nínú àwọn ẹwà islam annahu amara bil ihsani ila al khalq umuman ọlọ́wọ́n bá aláàpá wá láṣẹ nínú islam pé gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ní ká máa ṣe dáadáa sí human relations láàrin àwa àtàwọn èèyàn alákọ̀ọ́kọ́ ní aliwalidan àwọn bàbá wa àti ìyá wa ẹ̀yin tẹ́ ní bàbá tẹ́ níyà oye nínú ẹ̀wà Islam òun náà ní kí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí ni wọ́n máa dùn sí ọ bàbá àti ìyá ni ọmọ dáadáa ni ọ lọ́dọ̀ ọlọ́run èèyàn dáadáa ni ọ wa qada rabbuka alla ta'budu illa iyya ọlọ́run ọba ni mo pa yín láti ẹ̀kọ́ ìgbọ̀rọ̀ sí nǹkan mi lẹ́yìn Allah wa qada wa bilwalidayni ihsana qada bilwalidayni ihsana mo wá ṣe ní dandan kẹrìmọ́ sí dáadáa sí bàbá yín àti ìyá yín bàbá rẹ bá jẹ́ kèfèrí ó ṣe dáadáa sí ọ tó o bá ṣe dáadáa sí ọ tó bá ṣe pèlè ọ bó ṣe jẹ́ kèfèrí yẹn ìpènyàn mú ọ ìyá rẹ jẹ́ alùbídíà ọmọ rẹ jẹ́ sẹ̀lẹ́ tó o bá tọ́jú ẹ̀ tó bá ṣe pèlè yóò mú ọ kọ́dà bí wọ́n há Kùránì tàhábì tọ́lé kitabillah mi ò máa ń tó dé táwọn yẹn máa ń fi òbí wọn ṣeré nínú àsìbáàbù sàádà ntí máa jẹ́ kí n orí dùn nínú ayé tọ́lọ́run sì máa fi tètè gbàdúrà yàn tọ́lọ́run sì máa fi fi àrísìkì fún yàn òun náà ní kéèyàn máa tọ́jú àwọn òbí bàbá rẹ̀ bí wálé dẹ́sí wàlámù yẹ jàálì ní jabbaran shaqiya ànábìyẹ yìí sani èmi ọmọ sí dáadáa sí yá mi torí bẹ́ẹ̀ mi ò ní jẹ́ jabbaran ọmọ líle ẹ shaqiya ẹni tọ́rọ̀ rẹ̀ máa dàrú olórí burúkú ọmọ nínú àwọn dáadáa Islam human relations ọ pàtàkì o mọ̀ pé o ti lákìídà o ti ní ìbáàdà ibi ìwà yẹn náà ni ó kù sí fún ọ ibi tó kù sí yẹn ó tóbi o ànábì ní bu'istu li tamami makarim al-akhlaq wọ́n gbé mi dìde kí n lè wá practice àwọn ìwà tó dáa fún yín káyìn náà lè máa wà tó dáa torí ìwà ni wọ́n sì gbé mi dìde àkídà rẹ tọ́ba ti níwà àkídà wò lá ń sọ pé ó ní ọ̀hún sọ pé òṣèlú dídà ọ̀hún tẹ̀lé ànábì ẹni tó ń bá ń tẹ̀lé wọn ní ìwà rẹ̀ lọ́dọ̀ àjù wọ́n yín nàkà láàlà kúrò tí máa fún ẹ̀jẹ̀ amójútó wà wá kásì dáadáa ọlọ́wọ́n bá ní wa ashiruhunna bil ma'ruf ọlọ́wọ́n bá ní ẹ máa ṣe dáadáa sáwọn ọlọ́run dáwọ̀ dẹ́yìn torí kẹ́ wá ṣẹ̀sìn ni ọlọ́run fi yín kẹ́ra yín ni ẹ máa tọ́jú wọn eléyìí nínú àìwà ìsìláàmù ni. lẹ́yìn náà ọlọ́run bá aláṣọwọ́n wọn ta ó ní fasọ́ọ́lì hàtú kan ní táàtì ọlọ́run ní ẹ̀rọ àwọn obìnrin dáadáa ọlọ́run ní àwọn obìnrin tí wọ́n máa ń tẹ̀ láṣẹ ọkọ wọn wọ́n dẹ̀ máa ń tọ́jú ọkọ wọn. obìnrin tí wọ́n ti ń tẹ̀ láṣẹ rẹ̀ wọ́n máa tọ́jú ẹ̀ torí yóò ti ní tó sọ fún pé nǹkan báyìí mo nǹkan báyìí mo nǹkan báyìí mo ó lè ṣetán láti máa tẹ̀lé obìnrin máa ti ń tẹ̀lé ọkọ wọn kì í ní problem nílé ọkọ wọn. wọ́n ní ká sàlàyé fẹ́yìn brothers wọ́n ní ẹ tọ́jú àwọn kò sáwà yìí ń bẹ́ o ọlọ́run níjà káwà yìí ó wà ń àwọn brothers tí wọ́n kì í tọ́jú àwọn ìyàwó wọn pírítà ní tọ́jú yín tá a ti mọ̀ pé àǹtúnná òmùhásọ ọ̀làjìnà mọ̀rọ̀bìyàtọ̀ awladina ẹ̀yin lẹ bímọ fún wa tẹ lóyún oṣù mẹ́sàn-án nítorí kálí lọ́mọ lọ́dọ̀ yín làwa nítọ́jú yín ẹ̀yin lẹ rọbí tọ́mọ ọmọ wa fi jáde lọ́dọ̀ yín ẹ̀yin lẹ fún wọn lọ́yàn ẹ̀yin lẹ ń dáná lọ́sàn-án lóru wáyé táwa nítọ́jú yín kò sẹ́nìkan tí wọ́n máa tọ́jú ìyàwó ẹ̀ àfikọ́lọ́ wọn máa tọ́jú ẹ̀ kò sẹ́nìkan tí wọ́n máa tọ́jú fámìlì ẹ̀ àfikọ́lọ́ máa kò sẹ́nìkan tí ó máa wà kẹ́rin fún ìyàwó ẹ̀ àbí kọ́lọ́wọ́n bá aláà kọ́lọ́wọ́n máa yọnu sí kọ́lọ́wọ́n bá aláà kó sí wa lẹ́ni rẹ̀ o bẹ́ẹ̀ lẹ́yìn ìyàwó wa náà ẹ̀yin náà máa tọ́jú wa kọ́mọ jẹ́ gbígbà tí chéjì bá ń bẹ lọ́wọ́ nìkan láàmú ṣe kúrú kẹ̀kẹ́ ẹ̀kínlẹ̀fẹ́ ẹ̀kínlẹ̀fẹ́ jẹ ẹ̀kínlẹ̀fẹ́ mu nígbà tó di ọ̀dì twenty nine adi <laughs> adi kárí wọnú ẹni <laughs> ẹ̀dá náà ni ẹni gbọ́wọ́ sùn kọ́ bá jẹ́ pé owó là ń sìn o ọlọ́run ní ká máa sìn ọlọ́run ọmọọ̀sà sínú àánú fẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn ẹwà islam ó náà ní ká máa tọ́jú ẹbí ẹni mùsùlùmí ká máa tọ́jú ẹbí ọlọ́run bá ní wattaqullaha allazi tasa'aluna bihi wal arham ọlọ́run bá ní ẹbẹ̀rù ọlọ́run bá ọba tẹ́ ẹ máa fi ń bẹ̀rẹ̀ ayín kẹ́ẹ̀dẹ̀ bẹ̀rù okùn ẹbí ẹ má jẹ́ ọjà o alijiran náà wọ́n ẹwà islam oníkàmá sí dáadáa sáwọn níbọ̀ wa ó jẹ́ muslim kò jẹ́ muslim gbogbo ọ̀ràn èèyàn tó bá jẹ́ ọmọ lóyún ni kìí sọ ọmọ lóyún muslim mùsùlùmí àbí kìí ṣe muslim ọmọ sí dáadáa sí wàlìjáre délé kúrúbá wàlìjáre lè jóná ọlọ́run bá ní ẹ máa sí dáadáa sáwọn níbọ̀ tí wọ́n jẹ́ bí àtàwọn níbọ̀ tí wọ́n kìí ṣe ẹbí yín tí wọ́n ṣe ran yín ẹ̀ka rẹ̀ ralẹ̀ oyé síbi kan náà ẹ̀kọ́lé tira yín ẹgbàlé ní kọ́ńfàǹsì kan náà lẹ́jọ́ wà wọ́n ṣe dáadáa síra yín ẹ má wọ ẹ̀sìn tí ń ṣe mọ́ tẹ́lifí ṣe dáadáa sí tí wọ́n ń ṣẹ̀sìn tí kò da àbí ń ṣẹ̀sìn tí ń ṣẹ̀sìn Islam tó bá pè yín kékeré wá sí ẹ̀ ní dáhùn àmọ́ dáadáa ọmọ lọ láàrin yín lẹ́yìn náà alikafirun ọ̀rọ̀ human relations là ń sọ yóò àwọn kèfèrí tí wọ́n ń bẹ nínú ayé ọlọ́wọ́ bá ní ká máa ṣe dáadáa sí wọn bisharit gayiri ni ọlọ́ọ̀bá ni la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid dini wa lam yukhrijukum min diyarikum an tabarruhum ọlọ́ọ̀bá ni ẹ ṣe dáadáa sí gbogbo àwọn tí ì ṣe mùsùlùmí àwọn tó jẹ́ pé wọn ò lé yín kó lé wọn ò lè jà yín lógun tí ó ti jà ọ́ lógun tí ó sì lé ọkó lé ọ̀ranyàn ni kó máa ṣe dáadáa sí nínú àwọn ẹwà Islam ká máa ṣe dáadáa sí non-Muslims ọba ni wàkúlù lìnàṣì hosnà ọlọ́wọ́n ni wàkúlù lílì mùsùlùmí na hosnà ó ní wàkúlù lìnàṣì hosnà ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ìrìn èèyàn pátá ẹ̀yin mùsùlùmí ẹ máa sọ̀rọ̀ dáadáa sí wọn ẹ máa sọ̀rọ̀ dáadáa sí wọn kò kí ṣe alùsùn àbí torí ẹni ò jẹ́ òkè wọn káàárọ̀ pé bàbá bàbá káàárọ̀

ànábì ní ara imán tábà pé yẹn ní imán ní kéèyàn máa lọ kọ́ wá rí èso ẹ̀gún ìgò òkúta tó lè sa àwọn èèyàn léṣe igi lójú ọ̀nà ọwọ́ amú kó lójú ọ̀nà ànábì ní ìgbàgbọ́ ni iṣẹ́ ni ìgbàgbọ́ ni ẹni tá a fẹ́ mú èso kúrò fún lójú ọ̀nà ìdá àmọ́ onítọ̀hún ìtumọ̀ ẹni pé ẹni tá a mọ̀ ẹni tá a mọ̀ sí ń bọ̀ gan àtàmọ̀ pé ibi ọmọ èèyàn ọgbà bí kọjá àbí ọmọ èèyàn àbí àwọn ẹranko wọn ọgbà bí kọjá nínú àwọn nǹkan tó lọ́n dá ẹja mú tí ọ̀dà kó lójú ẹ wà nígbà wọn ni kò mú nǹkan fún ẹni tí ń bọ̀ wá tó ṣe rí kọjá bó ló sọ máa ṣe sùtá fẹ́ni tó ń rí ẹ wà alọ́sàdúgbò kanjọ́ kan. àwọn ń bọ̀ pẹ̀lú àwọn ọmọlẹ́kẹ́ àwọn tó máa ń gbá bọ́ọ̀lù ní street yẹn kí ni tó fi ṣe post wọn àwọn òkúta rabata rabata méjì báyìí wọ́n kó méjì sí bẹ̀rẹ̀ wọ́n kó méjì sí parí lọ́hùn bá a ṣe wá ń lọ mọ́gìlì ti fẹ́ tó àwọn ti gbá bọ́ọ̀lù wọn ti lọ ilẹ̀ ti fẹ́ sùn wọ́n ní ọ̀yà ẹ̀yọ́ ọmọ ẹgbẹ́lẹ̀ ẹ̀jù sẹ́gbẹ̀tàn ọ̀yà ẹ̀mẹ́lẹ̀ ẹ̀jù sọ́hun yẹn wọ́n wà nílé ọ̀kan wọ́n wá ń wò wá nígbà tó ń dókè lọ́wọ́ àtúnmú yẹn náà àtúnjú yẹn náà síbí àtúngbé tọ̀hún náà sẹ́gbẹ́ kan gbogbo àwọn tó wà lókè wọn wò wọn ní afáyẹsẹ́ o mo sọ fáwọn ọmọ ní ká tó kí ọlọ́run ti kí látòkè sọ́mà ká tó kí ọlọ́run ti kí látòkè sọ́mà torí pé ẹwà Islam Islam ẹ̀sìn àlàáfíà àfẹ́ wàhálà nínú ayé àníṣòro àyè sì fa àwọn èèyàn sínú ṣòro àyè ṣèkà fúnra wa àyè lè ṣèkà fẹ́lómi kọ́lọ̀ mọ́sá fi islam náà yé wa jù báyìí lọ wọ́n mímọ̀ hansen islam inú dáadáa islam anáhùn anil munkarat gbogbo tá a bá ti rí tí ọ̀dá láwùjọ táwọn yẹn ń ṣe wọ́n ní ká máa kọ́ ọ́ tá a mọ̀rún nàbí maruf wa tanhauna anil munkar ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ̀yin lẹ́yìn máa kọ̀ bàjẹ́ lórí ilẹ̀ lẹ́yìn náà iqamatul hudud ala al mujrimin mímọ̀ hansen islam nínú àwọn ẹ̀wà islam òun náà ní ká máa ṣe iqamatul hudud ká máa gbé ìjìyà kalẹ̀ fún àwọn ọ̀daràn tí wọ́n ń bẹ nínú ìlú kán lè bá kú níbi ìwà ọ̀daràn yẹn àbí káwọn míì ká má bàa bọ́ sínú wà yẹn nínú àwọn ẹwà ìsìláàmù ìsìláàmù ó ti sọ fún wa pé tẹ́ bá fẹ́ sẹ̀mí tọ́gbádùn láyé ẹni bá ti pààyàn ẹgbẹ́ lọ sọ́dọ̀ ìjọba kí ìjọba pa òun náà wọlẹ́kùn fílíkì sọ́ọ́sì ẹ̀hàyà ọlọ́run bá ní tẹ́ bá ti ń pẹni tí ń pààyàn ẹ rí i pé ẹ máa sẹ̀mí tọ́ dáa àyà àyà tó ṣàìdà ha wọ́n bá ti pààyàn wọ́n pa ẹ́ o ẹ́ lè pé kálukú ọmọ káwọ́rọ̀ ẹ́ lè sẹ̀mí tọ́da àzínà ọlọ́wọ́n bá aláàánú gbogbo ẹni tó bá ti bá obìnrin lásìkò àbọ́kùnrin lásìkò sínà láìsí pé wọ́n sọ igi azaniyatu wa zani fájìlìdù kúlà wáhìdì mìnàhúnmá mẹ́ta jẹ́dìdà ọlọ́wọ́n bá ní ọ̀dọ́ ọlọ́kùnrin lóbìnrin tó bá bára wọn lásìkò sínà tó bá ti káwọn àbí wọ́n jẹ́wọ́ ẹni náà wọ́n lẹ́gbẹ́ ọgọ́rùn-ún torí sìnà kò kì í bímọ tó dáa láwùjọ nínú tí máa ń fa ìfàsẹ́yìn fún yàn nínú ayé sìnàjẹ́ kan bẹ̀ nínú tí máa ń fa wàhálà láàrin àwọn ẹ̀dá sìnàjẹ́ kan bẹ̀ nínú tí máa ń fa tọ́lák sìnàjẹ́ kan bẹ̀ nínú tí máa ń fa ìdààmú nínú ẹ̀mí sìnàjẹ́ kan bẹ̀ nínú tí máa ń mú yàn náà náà pa sìnàjẹ́ kan bẹ̀ aburú oríṣiríṣi lọ́rọ̀ mọ́ sínà <laughs> ọlọ́run wá fi ni wàlá takarabu zina innahu kana fa'ishatan wa sa'a sabila ọlọ́run ní ẹ má súnmọ́ tí ó mú yín ṣẹ̀ṣẹ̀ náà torí pé ìbàjẹ́ ni ọ̀nà burúkú ni ẹ má rìn ẹni tó bá wá ṣẹ̀ṣẹ̀ náà tó jẹ́ ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ọlọ́run ní ẹ nà wọ́n lẹ́gbàá ọgọ́rùn-ún ká ṣe é mọ́ ìdọ́ wa jẹ́ ọkùnrin yẹn ẹ wá ẹ wá ẹ lè lọ ìlú kan tó jìnnà lẹ́yìn ọdún kan ní òtún padà wálé bóyá lẹ́kọ̀ọ́ ló ti ṣe yọmọ lọ lè gbé máa ìdúgbò rí torí wọn àtọmọ yẹn tó bá tún ríra wọn yóò tún wá sí lọ́kàn. ní bàbá wa ẹ̀yìn ìyá wa àsárikọ́ nínú àwọn pọ́nísímẹ́ǹtì tí Islam gbé kalẹ̀ nínú àwọn ẹwà Islam òun náà ni pé gbogbo ẹni tó bá ti jalè tó bá ti ṣe déédéé iye tí ṣẹ̀ríà gbé kalẹ̀ wípé ẹni bá ti gbérù nǹkan báyìí ọlọ́ba ni asárikọ́ wọ́n sárikọ́ gbogbo olè lọ́kùnrin olè lóbìnrin faqta'u aydiyahuma ẹgẹ́ wọn ní ọwọ́ ọrùn ọwọ́ lẹ́ẹ̀fi yọ wọ́n máa yọ bọ́lẹ̀ jaza'an bima kasaba nakala minallah ẹ̀sán ní olè tí wọ́n jà nìyẹn ìyá yẹn dẹ̀ ní àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá suratul maida from five verse thirty eight kẹwàá sí gbogbo tí yẹn bá gbé náà ni wọ́n máa ń gé lọ́wọ́ ní sọ́ọ̀bù sárkọ̀ bàtà àwọn àlùfáà tí wọ́n bá lu wípé kí ni sọ́ọ̀bù ní òun náà ni kéèyàn gbé one eighty thousand naira one hundred and eighty thousand naira. tó bá ti gbé owó tó less than. gbé one eighty thousand naira. wọ́n kàn máa fìyà jẹ lásán wọn nà àbí kí wọ́n ti mọ́lé àbí ká ní kọ́ máa kọ́ máa ṣe ṣáà sí kára yóò lè wọ owó yẹn padà wá fún wọn. àmọ́ èèyàn tí ó bá ti gbé <laughs> rúbù dínárì rúbù dínárì yìí ó ní one eighty thousand naira. wọ́n máa yọ ọ̀ràn ọwọ́ tọ́ba tó ń gbé mi wọ́n tó yọ ọwọ́ kejì ọwọ́ wo ni ó fi fún fẹ́ǹsì kọ̀sọ́wọ́ tó fi fún fẹ́ǹsì mọ́jà wọn káwọn èèyàn wá gbọ́ pé wọ́n ní wọ́n yọ̀yàn lọ́wọ́ ọyọ̀ lọ́wọ́ ẹ̀rì tí ó lè ó dínkù ṣẹ̀ríà ṣẹ̀ríà tí wọ́n máa ń pariwo yẹn ní máa ń dẹ́kun bàjẹ́ ni ní máa ń jẹ́ kí eh, community society ó wà nínú àlàáfíà alìṣẹ́rábà hadul ṣẹ́rábà liman qata'a at-tariq wa qata'a wa rawa' lẹ́yìn náà wọ́n pè ká ní hadul hiraba òun náà ni ìdí àtàgbé kalẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ń dáná àwọn bandits àwọn tí wọ́n ń dáná tí wọ́n ń dún kòkò máwọn èèyàn tí wọ́n ń dẹ́rù bá àwọn èèyàn tí wọ́n ń dáyà já àwọn èèyàn tí wọ́n ń gbowó tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n gba ransom ọlọ́wọ́ bá aláà sálàyé ìyàtà fi jẹ àwọn yẹn náà punishment wọn wà nù gbogbo àwọn bandits tí wọ́n kó yẹn ìdí kùránì ní kí wọ́n ṣe ní káṣẹ́ fún wọn o tó bá fẹ́ dẹ́kun banditry ìdí ṣẹ̀ríà ní kí wọ́n ṣe òun náà mọ̀ fẹ́ kà ọlọ́run bá ní innama jazaa'ul ladhina yuharibuna Allaha wa rasulahu ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ọlọ́run lógun tí wọ́n jẹ́ ànábì lógun wa yas'awna fil ardi fasada àwọn tí wọ́n ń balẹ̀ tí wọ́n ń dúnkokò máwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn tẹ́ bá ti gba wọn mú an yuqattalu ọlọ́wọ́n bá ní ẹ̀pà àwọn náà ọwọ́ yìí sọ̀làbù àbí kẹ́ hangi wọn kí gbogbo èèyàn máa rí wọn lẹ́yìn gbàtẹ́ bá pa wọ́n tán ẹ̀pà wọn ẹwà hangi ẹ̀ gbogbo èèyàn máa wá lọ́wọ́ máa bọ̀ àwọn tó kọ́ tá ayédíhìn àbí kẹ́ gé wọn lọ́wọ́ wà á rìjọ́ lọ́hún min khilaf kẹ́ẹ̀sì gé ẹsẹ̀ wọn náà min khilafi min khilafi ni pé ẹ gé ọwọ́ ọ̀tún Oye àti ẹsẹ̀ òsì àbí ẹgì ẹsẹ̀ ọ̀tún àti ọwọ́ òsì tẹ́bá ti gé ọwọ́ ilé ẹ̀yìn ọ̀tún nu ẹsẹ̀ òsì lẹ́gì tẹ́bá ti gé ọwọ́ òsì ẹ̀yìn náà ẹsẹ̀ ọ̀tún lẹ́gì ọlọ́run ni bẹ́ẹ̀ ni kẹsẹ̀ fún wọn àwọn yòó fáwọn mìíràn àrùn àbí kọjá pé ẹlé wọn kúrò nílùú àwọn afáàní ẹ tì wọ́n mọ́lé ẹ tì wọ́n mọ́lé ká má ṣe láàrin ìlú zalika lahum khizyun fid dunya ọlọ́run bá ní eléyìí ní ìtìjú fún wọn láyé gbogbo àwọn bá ń dín tiẹ̀ ọlọ́run bá ní ìtìjú ní fún wọn láyé wa lahum fil akhirati adhabun azim tọ́wọ́ tó wá di ọ̀run wọ́n tó wá jìyà tó le illa alladhina tabu àfàwọn tó bá túbá nínú wọn min qabli an taqdiru alayhim tó mú wọn kẹ́ẹ̀ tó ṣe kíni kọ́wọ́ tó tẹ̀ wọ́n wọ́n gbé bọ́n wá àti gbogbo àwọn kan tó fi ń jà wọ́n kó wá sí police station pé àwọn ní bandit o ẹ àwọn ò sí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bá ní àwọn yẹn fáàdàmù ànàlá àgàfóró rọ̀hìn ẹ ẹ fẹ́ríjì wọn ọlọ́run bá ní ọba aláforíjì ni àmọ́ àwọn tó jẹ́ pé wọn sọ mí ti ara wọn wọ́n lọ lè ká wọn mọ́nú gbóni wọ́n wá bá wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kó wọn àbí wọ́n kó wọn lójú ọ̀nà àbí wọ́n lé wọn lé wọn fi mú wọn ọlọ́run bá ní ẹ wéṣẹ̀ àwọn náà Suratul Ma'idah Quran five verse thirty three thirty four àwọn fáàní àyà yìí àyà yìí bò láti fẹ́ yanjú ẹ̀ torí ìwà tọ́pọ̀lọpọ̀ wọn ń hu àwọn tá a wí yìí ìwà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀ràn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń dá wọ́n ní mọ̀nkọ́tà àtọ̀ríkọ̀ wọ̀kọ́tàlá yóò gbogbo ẹni tó bá dáná tó sì pààyàn a máa pààrùn náà àmọ́ kò gba nǹkan kan lọ́wọ́ ẹni tó kò gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀dà lọ́nà ó sì pa á pa àwọn náà kọ́ta àtọ̀ríkọ̀ wà kọ́ta làwà sárakọ́ ẹnì kejì òun dáná ọkọ̀ ń ó tún gbé owó rẹ lọ yókù eléyìí á pa tàbá pa yọ jẹ́ ìtìjú fún torí pé iṣẹ́ mẹ́ta lòún ṣe ló ọ ọ̀pọ̀ anya, ó tún gbówó Kọta kọ́tà tọ́rí kọ́ ẹni tó pé òun gba owó ó fi onítọ̀ òun lẹ̀kọ́ máa lọ a nípa torí kọ́ pààyàn níta kan fún pé a gé ọwọ́ rẹ̀ ọ̀tún ẹsẹ̀ òsì gé ẹsẹ̀ òsì ọwọ́ ọ̀tún àháfa làákọ́tà wàlà làwàlà sárakọ́ ẹnì kẹta òun dókòkò máa wọn ọkà dókòkò máa wọn yẹn lọ́wọ́ ni òun bá yín ṣeré ni kò dáná kò pààyàn kò sì gbowó lọ́wọ́ wọn ọkà dẹ́rù bá wọn bandit bandit tẹ́ bá gbà mú oyé àwọn yóò ń fa mílẹ̀ láàrin ẹ tì í mọ́lé. <laughs> ẹ tì í mọ́lé. ẹ mú lọ prison wípé nǹkan dáyà já àwọn èèyàn lásán ẹ mú lọ prison torí pé a fẹ́ kí gbogbo ayé wà ní àlàáfíà nàdàbí fi ní alimuslimu láyọrọ wẹ ọmọsílìmà mùsùlùmí òdodo kò kì í dẹ́rù bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kíyàwó kọ́ yọ ọbẹ̀ nínú kitchen wípé wọ́n máa gún ẹ èyàn wá pé ọkọ rẹ lọ yọ ó lóun fi ń sikẹ́ rẹ̀ ni wọ́n fi ń ah, wọ́n máa tì ọmọ lẹ́nu sẹ̀ríà yàtọ̀ sí ìyẹn gan ànábì ni gbogbo ẹni tó bá mú nǹkan jà lọ́wọ́ báyìí nǹkan tó ń fi ń gbóyàn títí tí ó fi dá a padà ẹ̀fẹ̀ ní fi ń se kéde kó mí nìyẹn o títí tó fi gbé e kalẹ̀ ní làwọn màláìka ọmọ sí pèlè torí pé ó lè pè lẹ́fẹ̀ẹ́ kọ́ padà dí kíní kọ́ padà dótọ́ lọ́kọ̀ọ́dẹ́ bá gbà lọ́wọ́ ẹ̀ ní wọ́n bá wò pé kó tó gún mi òmí náà ṣe kí ni èmi náà gún ẹ ẹ̀fẹ̀ dídẹ̀ ń ṣe olóńfẹ́ fi ṣe rẹ ni mùsùlùmí kò kì í ṣe bẹ́ẹ̀ ẹ wà sílámù pọ̀ gan mélòó la fẹ́ ka àti ka ìdá kan nínú mẹ́wàá àmọ́ tí gbogbo ata lọ́lẹ̀ mọ̀ ní pé gbogbo tó wà ní Quran pátá òun náà lẹ́wà Islam gbogbo tó wà ní sunna pátá eh, òun náà lẹ́wà Islam gbogbo tí Islam ń pè wá lọ́bẹ̀ pátá òun náà lẹ́wà Islam ṣé sálámù aláfẹ́ sọ ni sálámù alaikum sálámù alaikum sálámù alaikum sálámù alaikum. Eh, ẹni tá a mọ̀ àti ẹni tá a mọ̀ tọ́jú mùsùlùmí dodo àmọ́ sálámà sí ẹwà ni eh, hajj lílọ ẹwà ni irun wa kíkí ẹwà ni àwẹ̀ wa gbígbà tá a bá ń gbà ẹwà ni àwẹ̀ wa tá a bá ń gbà nínú Ramadan ẹwù bí ayé ṣe máa rí nínú Ramadan zakati ńkọ́ à ẹ bá ti bí láwọn yẹn ti fi zakat dun àwọn yẹn nú ẹ mọ̀ pé Islam ẹwà ni aṣọ wa táwọn náà ẹwà ni àtàzáyìn wọ̀tàjámọ́l ká máa wọṣọ tó dáa kọ́ ọmọ fọṣọ rẹ kọ́ ọmọ tún ara rẹ ṣe kọ́ ọmọ fọnu kọ́ ọmọ gírun abíyá àwọn ọ̀nà tí ọ̀dá ara rẹ kọ́ ọmọ gé bọ́lẹ̀ kọ́ ọmọ wọṣọ kọ́ ọmọ ńlọṣọ kọ́ ọmọ wọṣọ tó rún káàkiri kí lè rọ da kó ṣe wò kó ṣe rí kó ṣe jòkó inú ẹwà ìsìláàmù ni wọ́n ti yá àbàkàfà táhìr ọlọ́run ní ẹjá sọ yán ọmọ ẹmọ́ wọ́sọ tọ́dọ̀ tí káàkiri nínú ẹwà ìsìláàmù náà ni jàlùbáàbù àwọn obìnrin ẹwà ìsìláàmù ni ẹbá rí wọn tí wọ́n ń bọ̀ yìí ni yọ́ mọ̀ tó àwọn èèyàn náà ń bọ̀ yìí àwọn èèyàn ni wọ́n bọ̀ yìí mẹ́kọ́ọ̀bù lílo ẹwà ni jàlíbáàbù ẹwà ni kéèyàn dárò gbọ̀n sí ẹwà ni kí sòkòtò rẹ kọ́ mọ́ kọjá gbogbo ẹsẹ̀ ẹwà ni ẹwà láwọn tó ju sòkòtò wọn sábẹ́ bàtà ẹ̀rì mẹ́sàn máa ń rí gbogbo ti dọ̀tí wọ́n ní kọ́dà tábà láyé ká tètè sin òkú wa ara ẹwà ni àwọn kìrìsìtẹ́nì kan náà máa ń sọ pé ah ara tó ń láìkì islam sí ó ní pé tó ọba ti kú wọ́n tètè máa ń ṣe kíni wọ́n tètè máa ń sìnkú àwọn èyí fòkó ara rẹ̀ ara ẹwà ni kágbókù lẹ́pẹ́ ẹwà islam ni kápín ogún ẹwà islam ni gbogbo nǹkan tó wà ní islam pátálẹ̀wà wọ́n wá bẹ̀rẹ̀ wọn bá nínú àná ọ̀dà àti agbára rẹ̀ ẹni wọn bá tá wíì ọlọ́mọsí àjọ sàǹfààní fẹ́mi tí mo sọ ọlọ́jọ́ sàǹfààní bá wa ta gbọ́ ẹwà islam náà kọ́lọ́mọ́ mọ kó lára wa èyí tó ti yé wa